ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد فإن خر الحديث كتاب الله وخر الحدي علي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار صلاة فند محمد صلى الله عليه وسلم كي الله الله الله كما بعض الصحابة مشي الله àwọn ará ilé rẹ̀ ọmọ bá oníkálukú wa la ilaha illallah gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ wípé tíra tí a máa kọ́kọ́ gbé yẹ̀wò òun náà ni nawaqidu al-islam tíra tí a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tí ó lọ fún wa ká tó tẹ̀síwájú <clears throat> gárẹ́ tó lè sọ fún wa àfáà tí ó kọ tíra náà náà ní gbọ́dáadáa. الشيخ محمد بن عبد الوهاب رحمه الله ونلقى تيرا تيرا كني نواقض الإسلام so ama ka adẹ́wùwá àwọn tí abánitira lọ́wọ́ àtàwọn tá à ní lọ́wọ́ bá a ṣe ń kà kí a máa ka tẹ̀lé wa lẹ́yìn bí ẹ bá tẹ̀ ní gbé ohùn sókè àǹfààní méjì eléyìí ó ṣe fún yín alákọ̀ọ́kọ́ a tún ahọ́n ń ṣe lórí kíka tírà yìí ẹlẹ́ẹ̀kejì tí a bá gbàgbé a fẹ́ kí oníkálukú wa kí a ha bá a bá ṣe mú wa ní ẹ̀yọ̀ kọ̀ọ̀kan tó sì já wípé a máa fẹ́ kí a kà á kó tó di wípé a máa tẹ̀síwájú ìgbésẹ̀ míì tí ó bá kàn nínú tírà. نعم إمام máa wí tẹ̀lé قال الشيخ محمد بن أبي وهاب رحمه الله تعالى بسم الله الرحمن الرحيم اعلم أن من أعظم نواقد الإسلام عشر اعلم أن من أعظم نواقض الإسلام عشرة الأول الأول الشرك في عبادة الله تعالى الشرك في عبادة الله تعالى والدليل قوله تعالى والدليل قوله تعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومنه الذبح الذبح لغير الله الذبح لغير الله كمن يذبح كمن يذبح للجن أو للقبر أو للقبر إيه كا إياك الشيخ محمد بن عبد الوهاب رحمه الله بسم الله الرحمن الرحيم اعلم أن من أعظم نواقض الإسلام عشرة الأول الشرك في عبادة الله تعالى والدليل قوله تعالى إن الله لا يكثر أن يشرك به ويكثر ما دون ذلك لمن يشاء ومنه الذبح لغير الله كمن يذبح للجن أو للقبر سئليه òun náà ni tí a gbé ẹ̀ ní ẹni insha allah ìtumọ̀ sheikhul islam muhammad bin abu wahab rahimahullah wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi arrahman arrahim àti ṣàlàyé ìtumọ̀ bisimilahi arrahman arrahim fún wa àti pàtàkì rẹ̀ àti nínú àwọn àǹfààní tá a lè ṣe látara bisimilahi arrahmani arrahim lẹ́yìn náà afa wa wa ní ẹ̀ẹ́lẹ́m afa wa ní lọ́mọ lọ́mọ mímọ̀ òun náà ni kíyàn mọ̀ ní mímọ̀ àtàmọ̀dájú tí kò ní sí ìrújú níbẹ̀ tí kìí ṣe mímọ̀ tí wọ́n mọ̀ bí wá tá a máa ṣe hàn án tí kìí ṣe mímọ̀ tí wọ́n mọ̀ béèrè lọ́wọ́ wa tí a nílè fi ń tójú òdodo rinlẹ̀ ó dà pé léyìí ni àbítọ̀ òun ni tí kìí ṣe mímọ̀ mímọ̀ tó já sí wípé ọ̀tọ̀ ni tá a kọ lénìí wọn bá bi wá lọ́la nǹkan míì láti sọ àwọn eléyìí nínú àwọn ìpele mímọ̀ náà ni wọ́n mímọ̀ tí àfa wa tí wọ́n sọ fún wa òun náà ni ilmul ìmọ̀ àmàdájú tí kò rújú tí kò ní iye méjì nínú afa wa ní ilẹ̀m lọ́mọ àwa náà ti mọ̀ wípé wíwá ìmọ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa lórí ọkùnrin lórí obìnrin obìnrin á wá mọ̀ yálà o ti lọ́kọ kò tí ì lọ́kọ òun náà wá mọ̀ torí pé àwọn tí wọ́n nímọ̀ wọ́n yàtọ̀ sí àwọn tí ó mọ̀ ẹni tó nímọ̀ ipò rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ó ga ju ipò ẹni tí kò mọ̀ lọ nínú ẹ̀ ọlọ́run bá ní wọn ò jọra wọn la yastawi alladhina ya'lamun walladhina la ya'lamun innama yatadhakkaru ulul albab ọlọ́run ní wọn ò jọra wọn àwọn tí wọ́n mọ̀ àtàwọn tí wọn ò ọlọ́run ní àwọn tí ó mọ̀ gbọ́ wọn ọlọ́run ọba yé àwọn onílàákàyè ni ọlọ́run yẹrẹ fàrù yẹrẹ fàrù lọ́hùn. يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات ọlọ́run ní ẹ̀rí àwọn tí a fún ní mímọ̀ àwọn tí a fún ní ìgbàgbọ́ òun ọlọ́run bá máa gbé wọn ga ní ìpele ìpele ìpele ìpele àyè gíga ọlọ́run ní innama yakhsha Allaha min ibadihi al-ulama ọlọ́run ní ẹ̀rí àwọn ẹni tó já sí wípé wọ́n máa ń páyọ̀ ọlọ́run ọba bó ṣe yẹ kí wọ́n páyà rẹ̀ nínú àwọn ẹrúsìn ọlọ́run òun náà ni àwọn onímọ̀ ló dá sí pé kíyàn wá mọ̀ ó pọn dandan anabi sallallahu alayhi wa sallam oni talabul ilmi faridatun ala kulli muslimin ìmọ̀ wáyìmọ̀ ọ̀ràn èèyàn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí tó túmọ̀ sí pé tí àfa àwa yìí bá ń sọ fún wa ká mọ̀ ní tí wọ́n ń ṣe é fún wa ni wípé wọ́n ń tan wá jí wọ́n ń wake wa up tẹ̀m̀bí lórí nǹkan tí ó yẹ káwa náà mọ̀ yìí pé ọlọ́run ṣe lọ́rùn yẹn lé wa lórí. afa wa ní ilẹ̀m lọ́mọ anna min a'zami nawaqidil islam wípé nínú àwọn nǹkan tí ó fi ń tóbi tí máa ba ìsìláàmù jẹ́ aṣarọ́ mẹ́wàá òun ni àkótán wọn a ti ṣàlàyé fún wa ní tí a ń pè ní nàwákìdù nàwákìdù ó wá láti ibi nákìdù òun lẹ́yọ ọ̀kan nàwákìdù òun ni plural fíìlì rẹ̀ òun náà ni nàkọ̀dọ̀ nàkọ̀dọ̀ mọ́sídàrí rẹ̀ òun náà ni nàkùdùn ní tí a ń pè bẹ́ẹ̀ òun ni kí nǹkan kó bàjẹ́ kéèyàn ṣe bẹ́ẹ̀ ọbẹ̀ one thousand kó wá rọ iyọ̀ five hundred naira sí ó ti bàjẹ́ kò ṣeé jẹ so iyọ̀ ó mọ̀ jẹ́ náà kíndú àdẹ́sàn nǹkan tó ń bọ ọbẹ̀ jẹ́ kéèyàn ṣàlùwàlá lẹ́nu tó fẹ́ kírun kó tó gbé kábàrà àbí nígbà tó ń kírun lọ́wọ́ ló bá so iṣó ti bá àlùwàlá jẹ́ iṣó mọ̀ jẹ́ náà kíndú àlè odò mùsùlùmí lọ́kùnrin àti mùsùlùmí lóbìnrin tí wọ́n fẹ́ra wọn ní fífẹ́ tẹ̀sìn abala àbábọ̀ mùsùlùmí lọ́kùnrin tó jọkọ ó bá lóun ò ṣe ìsìláàmù mọ́ kété tó lóun ò ṣe ìsìláàmù mọ́ yìí ákídù wọn ní tí wọ́n so papọ̀ ìtakókò yege ó ti di kí nìyẹn ó ti nà kọ́bọ̀ ó ti di mankud ó ti di tó ti bàjẹ́ kí ló bàjẹ́ òun náà ni ridda ridda tu azawj ìfi ìsìláàmù lẹ̀ sí ọkàn tó fi ìsìláàmù lẹ̀ so eléyìí ni tá à ń pè ní àwọn àkìdú àwọn nǹkan tó dá sí ó máa ń ba ìsìláàmù ẹni jẹ́ ìsìláàmù wa sì nìyí àmọ́ lórí ìyẹ́ méjì ìyẹ́ alákọ̀ọ́kọ́ òun náà ni ṣahadatu allah ilaha illallah ìyẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni ṣahadatu anna muhammadan abduhu wa rasuluhu ìyẹ́ méjèèjì yìí wọ́n jọ wà ni méjì ni wọ́n ṣùgbọ́n ẹyọ náà ni wọ́n torí pé tí kò ti sí kan ìkejì náà wúlò tí o bá ti di ṣahadatu alla ilaha illallah ṣahadatu anna muhammadan abduhu wa rasuluhu kò wúlò bí o bá ti di ṣahadatu anna muhammadan abduhu wa rasuluhu ṣahadatu alla ilaha illallah òun náà wúlò ìdásíkè méjèèjì méjì ni wọ́n sùn bẹ́yọ̀ kan náà so bó ṣe wá rìn ní bí yẹn bá wí àbí wọ́n bí ní sínú ìsìláàmù tíyàn jẹ́rìí pé kò sẹ́ni tí ìjọsìn tọ́ lódodo àfi Allah tíyàn jẹ́rìí pé kò sẹ́ni tí ìtẹ̀lé tọ́ sí lódodo àfọṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run àtẹ̀rú sí ọlọ́run èyí tó wá kù fún ni òun náà ni kíyàn máa wá ṣọ́ra ṣùgbọ́n tíyàn bá kọlu ìkan nínú àwọn nǹkan mẹ́wàá tí àfa àwa tó fẹ́ kà fún wa yìí ṣahada méjèèjì ń kọ́ ó ti bàjẹ́ tó bá sì ti lè bàjẹ́ ìyẹn ti di kèfèrí bí yẹn bá sì ti lè di kèfèrí gbogbo ohun tí yẹn ti ń ṣe sẹ́yìn ìrun kíkí ni ààwẹ̀ gbígbà ni ìmúra ẹ̀sìn ni ìnáwó sójú ẹ̀sìn ni ìṣehájì ni ìyọzàká ni gbogbo táǹpẹ̀ ní iṣẹ́ olóore tí yẹn ti tẹ̀síwájú ó ti bàjẹ́ kí ló fà á torípọ́ lọ́wọ́ bá sọ yìí pé la'in ashirak tí wọ́n muhammad sallallahu alayhi wa sallam tó bá bọ́lọ̀ wọn orogún la yahbatanna amaluk gbogbo iṣẹ́ rẹ̀ pátá ló bàjẹ́ ló fi jọ́ ọ̀ràn yẹn fún oníkálukú wa bóò láti dáàbòbò ṣàhádà wa méjèèjì ọ̀nà àti dáàbòbò ṣàhádà méjèèjì òun náà ní ká mọ nǹkan tó lè ba ṣàhádà méjèèjì jẹ́ òun làwọn kan mẹ́wàá yìí ká fẹ́ kà fún wa yìí mẹ́wàá ni wọ́n àfáàwọn ní ẹ̀ẹ́lẹ́m lọ́mọ anami àgọ̀mí nínú àwọn ntó tóbi nàwa akéde alìsílám tí máa ba ìsìláàmù jẹ́ àṣàrọ́tẹ́n mẹ́wàá òun náà ni wọ́n yẹn ni pé àkótọ́ wọn mẹ́wàá ni ká tẹ̀síwájú ṣé gbogbo ẹni tí ó bá ti kó sí ìkan nínú àwọn nǹkan tó máa ba ìsìláàmù jẹ́ yìí òun ló ti di kèfèrí rárá o bẹ́ẹ̀ kọ́ o ká gbọ́ yí dáadáa nǹkan kan bẹ àwọn ẹ̀fẹ́ ẹ̀sìn wọn máa pè ní aṣurúùtù kí la pè é ní àkótán wọn á pè ní ṣurúùtù tẹkítírì kí ló pè àwọn mọ́jẹ̀mú tó já sí wípé conditions tá a bá pè rí lára ẹnìkan àwa rí wípé ẹni ẹnì yìí tó pé mọ́jẹ̀mú yìí tí mọ́jẹ̀mú yìí bẹ lára rẹ̀ ó wá ṣe ìkan nínú àwọn mẹ́wàá yìí ló ń tàn tó di kí ni kẹfìrí náà fi pè ní ṣòro tó tẹ̀síẹ̀ tó yé wa báwọn. àwọn nǹkan míì náà tún bẹ tí à ń pè ní mọ̀wá nẹ́rùn kí ni mo pè é mọ̀wá nẹ́rùn tẹ̀síẹ̀ àwọn ilé ìbọn ọmọ pè ní hindrances hindrances yẹn ni àwọn nǹkan tó dá sí wípé tó bá ti ń bẹ lára èèyàn yálà ọkùnrin àbí lóbìnrin nìkan nínú àwọn indransis máa ń bẹ lára ẹ̀ òun tọ̀hún wá ṣe ìkan nínú àwọn mẹ́wàá yìí àní pè ní kékeré torí pé indransis ìyẹn ni tí ó kọ́ dí wa káàfin nílé sọ pé òun tọ̀hún ó ti di kí ni kékeré so ṣòro tù tẹ̀síìrì àti mọ̀wánìrún àtẹ̀síìrì wọ́n wà ní word and opposite ni màá dẹ̀ fẹ́ kẹ́ ẹ dé dáadáa alákọ̀ọ́kọ́ nínú àwọn shurut òun ni alẹ́ ilmu ìmọ̀ ìmọ̀ ẹni tí ó bá nímọ̀ nípa nǹkan tí ò yẹ kó sọ ó wá sọ àbí nǹkan tí ò yẹ kó ṣe nínú mẹ́wàá yìí ó wá ṣe é ó tàn ti di kí ni Eh? tọ̀ kí wá ìdàkejì mímọ̀ àìmọ̀ so ẹni tí ò bá mọ̀ ó wá lọ kó sí kan nínú àwọn mẹ́wàá yìí kò di kíni so ti yé so ìmọ̀ àmọ̀ pé ní ṣáàtù condition kan nìyẹn jahalu òun ni ìdàkejì ẹ̀ kí n fún yín lẹ́gbàmpù torí àsìkò ẹnìkan kò mọ̀ yín pé gbólóhùn kan gbólóhùn ẹbọ ni kò mọ̀ yín pé ìṣe kan ìṣe ẹbọ ni ó wá sọ gbólóhùn ẹbọ náà àbóṣe ìṣe ẹbọ náà ṣé kèfèrí lápè ẹ́ àní pè ní kèfèrí tó bá mọ̀ nǹkan ó di kí ni kọ̀ǹdíṣàn kan nìyẹn kọ̀ǹdíṣàn míì àti mánì míì ṣáàtù míì àti mánì míì òun ni àtàámùdù àtàámúdù kéèyàn máa máa ṣe nǹkan tí máa bá èsì jẹ́ ó máa máa ṣe deliberation ló máa ń pèlè ìbò ó wà deliberate deliberation ó máa máa ṣe kí ni ìdàkejì ẹ ẹni tí wọ́n jẹ nípa tó ti yé wọ́n jẹ nípa kò mọ̀ọ́mọ̀ àmọ́ wọ́n fọ̀ sí ẹ̀ wọ́n máa ní ìyẹn máa máa ṣe ó wá látọkàn rẹ̀ ó wá láti kéde ọkàn rẹ̀ ká má sọ pé èèyàn mọ̀ọ́mọ̀ ṣe yẹn ni pé wọ́n jẹ ní nípa bí àpẹẹrẹ ẹni tó mọ̀ọ́mọ̀ tó mọ̀ọ́mọ̀ tó dẹ̀ sọ lẹ́nu ẹ̀ ó ń bú Allah ó ń bú ọlọ́run ó ń bú Muhammad sallallahu alayhi wa sallam láì ṣe pé àìmọ̀kan dà láàmú àìmọ̀kan ò sí fún bákan náà ó tún wá mọ̀ọ́mọ̀ sí tó ń ṣe òun tàn ti di kèfèrí ṣùgbọ́n tán ẹni tí wọ́n jẹ ní páńkọ́ wọ́n gbé bọ̀sí lọ́rùn òyà máa tako la ilaha illallah ọpọlọ ọgọ́rùn-ún ni tó bá sọ á sórí rẹ kalẹ̀ bíi bọ́ọ̀lù nísìnyí tá a mọ̀ gba káàkiri wọ́n jẹ nípa òun á wò kó sọ òun ò fẹ́ kú kóhùn kú máa sọ nǹkan tó fẹ́ kóhùn sọ sódì kèfèrí ẹ ẹ̀hẹ́n kí ló dé tó fi di kèfèrí òun náà ni pé wọ́n jẹ nípa nì tó ti yé tó túmọ̀ sí pé ìjẹni nípa ìjẹni nípa lára àwọn nǹkan tí máa fà á síyẹn ti di kìfìrí òun ni àmẹ́ni tí wọn ò jẹ nípa wọn ò jẹ nípa ó mọ̀ọ́mọ̀ ó ń tàn wọn ti di kìfìrí abalọ́nu suratu an-Nahl aya one zero six ọlọ́run bá allah subhanahu wa ta'ala ní man kafara billah ọlọ́run lẹ́nikẹ́ni tó bá ṣe kèfèrí sóhun ọlọ́run allah min ba'di imanihi lẹ́yìn tí ó ti jẹ́ mùmínì ìmọ̀ ní bẹ́ẹ̀ lára tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n sọ àbóṣe nǹkan tí máa ba ìmánì jẹ́ tí máa ba ìsìláàmù jẹ́ ọlọ́run ní ilà man ukriha àyàfi ẹni tí wọ́n force wọ́n force yẹ ó wà under coercion ìjẹni nípa wa qalbuhu mutma'innu bil iman bó sì jẹ́ nípa náà nìyí ọkàn rẹ̀ ó sì balẹ̀ lórí ìmánì yẹn pé ìmánì ń bẹ lọ́kàn ṣùgbọ́n tó ń sọ lẹ́nu ntí àwọn kèfèrí ọ̀tọ̀ ọlọ́run fẹ́ kó sọ ló ń sọ tó rẹ̀ ní bẹ́ẹ̀ ọlọ́run ní kì í ṣe kèfèrí o walakin ọlọ́run ní ṣùgbọ́n o man sharha bil kufr ẹnikẹ́ni tí ẹ̀mí rẹ̀ tó bá rọ̀ mọ́ kèfèrí wọn ò jẹun nípa sọ́bìrán ó jáde látọ̀rí ọkàn rẹ̀ wọn ò fọ́ọ̀sì ẹ̀ wọn ò jẹ́ nípa ó máa mọ sọ̀rọ̀ kèfèrí ó máa mọ hùwà kèfèrí ọlọ́run ní fa'alayhim ghadabun minallahi wa lahum adhabun adhim ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní ìbínú ọlọ́run yóò mọ sọ̀kalẹ̀ lé lórí ìyẹ́ ẹlẹ́tẹ̀ ẹlẹ́rọ yóò sì mọ jẹ́ títí ẹ̀ lọ́jọ́ àlùkìyàmà tó ti yé ṣòro tún mélòó àti kà fún wa nísìn mọ̀ á ní nǹkan mélòó jazakumullahu khair nínú àwọn shurut òun náà ni alboloob alboloob maturity ó ti bàlágà yẹn ni tí àwọn àmì tí ẹ̀sìn Islam mú wá pé yẹn fi wá mature tó bá ti hàn lára èèyàn lára ọkùnrin lára obìnrin so ẹni tó wà mature tó bá ṣe kan nínú àwọn nǹkan mẹ́wàá tí máa ń ba Islam jẹ́ tó sì mà tí wọ́n tún jẹ́ nípa ó tàn ti di kíni ó ti di kèfèrí ṣùgbọ́n ẹni tí tọ̀ ohun ìdàkejì ẹ̀ òun ni ádámù albulogh immaturity immaturity náà ń pè é kò tí ì bàlágà irú ẹni ẹni yìí tó bá fi lè sọ àbó ṣe nǹkan nínú àwọn nǹkan tí máa ba ìsìláàmù jẹ́ kò di kèfèrí torí pé kò tí ì sí làákàyè fún yẹn ni pé kò tí mature ó tọ́ wọn ti mature tó ti yé àpẹẹrẹ ẹni tó mature ẹni tó ti bàlágà tó wá ṣe ìkan àbó sọ ìkan nínú àwọn nǹkan tí máa bá ìsìláàmù jẹ ó ti di kèfèrí àwọn ọmọ kéékèèké ọmọ ọdún méjì ọdún mẹ́ta ó ń tàn ọ́n ó bá sọ ọmọ yìí bá sọ gbólóhùn ẹ̀rí ó sọ gbólóhùn tí mo bà ìsìláàmù jẹ́ sódì kèfèrí kò di kèfèrí torí kílé torí pé a ti rí mánìrùn a ti rí hindrance kan tí òfin jẹ́ ká pè ní kèfèrí kí nìkan náà adámọ́lùbọ̀lọ́ immaturity ó di mélòó ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni nínú àwọn shurut òun alẹ́ àtìlù sanity kọpọlọ kó pé ọpọlọ ń bẹ ń bẹ tó ti yé ọpọlọ ó ń bẹ ń bẹ ẹni tí ọpọlọ rẹ̀ bá pé tó bá wù kan tó bá kú sí kan nínú àwọn mẹ́wàá yìí ó ti di kèfèrí ìdàkejì rẹ̀ òun náà ni dunun insanity madness yálà ó fi ọwọ́ ara rẹ̀ fani ó mu ògógóró tó bá bẹ̀rẹ̀ sí ní bú ọlọ́run má ṣe mọ tó ń sọ mọ́ kò ní jẹ́ kèfèrí àbúkàn jí ló ń wí kẹtẹkẹtẹ kò ní jẹ́ kèfèrí torí pé kò sí làákàyè fún so àlẹ́ uh, àkìlù sanity aljunoon insanity aṣọ àkíyèsí ẹ̀ tó ti yé ó di mélòó mẹ́rin yẹn ó ti di mélòó nìyẹn ó ti di mẹ́jọ àbí naam so ẹ̀ dì báyìí ìbílẹ̀ sí pé àkàkí ń máa gbòǹgbẹ láti máa pe àwọn èèyàn ní kèfèrí nítorí wípé wọ́n kó sí ìkan nínú àwọn nǹkan tí máa ba ìsìláàmù jẹ́ tó ti yẹ kí n fún wa ní hadithi kan anabiwa muhammad sallallahu alayhi wa sallam olùsọ̀rọ̀ yìí fún wa arákùnrin yìí ràkúnmí rẹ̀ tó gbé jíjẹ múmu rẹ̀ lé lórí nígbà tó ń rìnrìn àjò ó wá sinmi pẹ̀lú ràkúnmí ó sùn nígbà tí èjì kò rí ràkúnmí rẹ̀ mọ́ ẹ sì mọ̀ àìmọ́ rí ràkúnmí mọ́ kò sóúnjẹ mọ́ àbí ìwà dààmú dààmú dààmú dààmú ó ti wá rẹ̀ ẹ́ ó ti lálà tó ti fòró ẹ̀mí rẹ̀ ó ti rẹ́gán lórun bá tún gbé lọ nígbà tí ó tají báyìí ló bá rẹ́rà fún mi rẹ̀ àti oúnjẹ múmu rẹ̀ ó bá a lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ inú ẹ wá dùn kí lárakùnrin náà sọ ó ní àǹtà ó náwó sókè lọ́sọ́dọ̀ ọlọ́run ó ní àǹtà àbùdí ìwọ ni ẹrú mi wà á na rọ́bùk èmi ni ọlọ́run ọba rẹ̀ mo fẹ́ fi wá ní bèrè kan láàrin yẹn ṣùgbọ́n lóun yẹn dàbí ò da ó náwó sọ́dọ̀ ọlọ́run ó ní àǹtà àbùdí you are my servant ìwọ jẹ́ ẹrú mi wà á nà rabbuk èmi ni ọlọ́run ọba rẹ kí ló ti wá dì ẹ́ ẹ̀rẹ́ sọ̀rọ̀ torí bẹ́ẹ̀ mọ dánábì sọ lẹ́yìn ẹ̀ ànábì wa sọ yìí pé akutọ ànábì akutọ akutọ a min shiddatil farah ànábì ni a ó ṣe mistake látara ìdùnnú púpọ̀ ìdùnnú púpọ̀ inú ẹ dùn gan ah, ó ova overjoy joyfulness. ni tó ń ṣe ó ti dùnnú jù anabi ni sallallahu alayhi wa sallam anabi ló ti ó ṣàṣìṣe látara ọ̀pọ̀ dùnnú anabi ò sọ pé ó di kèfèrí àbí ẹ̀kọ́ tẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni pé kí ṣe gbogbo ẹni tó bá ti ń pe gbólóhùn kèfèrí òun ni kí ni ẹ wò ná sára rẹ̀ ò mọ gbóná ṣé kò ní mental disorder bóyá orí rẹ̀ yí bóyá oògùn tẹ kó lò kò lò ó ṣé è ṣe pé ẹni tí kò mọ ìtumọ̀ tó ń sọ kò mọ ìwà tó ń wù yìí kò mọ kò mọ fi ọlọ́run lórí ẹ̀ ẹ tún wẹ̀yìn ṣé èṣe ọmọdé ẹ tún wò ó ṣé wọn ò jẹ́ nípa tó ti yé ṣé wọn ò jẹ́ nípa ẹ tún wò ó so lára àwọn àpẹẹrẹ òun náà ní eléyìí apá àwọn oní ìlẹ́m anábì oní lọ́mọ rahimahullah asheikh muhammad bin abu hab rahimahullah oní lọ́mọ anna min a'zami nawaqid al-islami ashara oní mẹ́wàá ni àwọn kan tí máa ba ìsìláàmù jẹ́ mẹ́wàá ni. nam al-awwalu. alákọ̀ọ́kọ́ number one the first aṣírìkú fi ibadatillahi ta'ala aṣírìkú òun ni ìmọ̀ ṣe orogún pẹ̀lú ọlọ́run ọba níbi ìjọsìn ìtọ́lọ́run ìmọ̀ wá akẹgbẹ́ fọlọ́run níbi ìjọsìn ìtọ́lọ́run ìmọ̀ ṣe ẹbọ níbi ìjọsìn rẹ̀ ọ̀nà méjì là ń gbà jọsìn ìtọ́lọ́run ọ̀nà alákọ̀ọ́kọ́ kájọ́sìn fún torí à ń yìn à ń gbogbo fún ya allah ya rahman à ń yìn alhamdulillah rabbil alamin subhanallah alhamdulillah la ilaha illallah wahdahu la sharika la lahu al-mulku wa lahu al-hamdu wa ala kulli shay'in qadir gbogbo eléyìí à ń yìn ọlọ́run ni tó ti yé ìjọsìn ẹlẹ́ẹ̀kejì òun náà ni ka gbé bùkátà wa lọ sọ́dọ̀ rẹ̀ a nídìí ìrànlọ́wọ́ wa lọ a nídìí ìfẹ̀yìntì ìgbáralé ká gbáralé a ìdáàbòbò lọ tó ti gbogbo tí a bá ti ń pè ní ìjọsìn pátá ká dájú ẹ̀kọ́ ọ̀dọ̀ ọlọ́run lórí eléyìí òun inna Allaha ọlọ́run ní dájúdájú la yaghfiru òun ọlọ́run ọba Allah la yaghfiru òun ọlọ́run ọba òun ní ṣe ìdáríjì an yushraka bihi kẹ́nikẹ́ni kó ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run wa yaghfiru òun ọlọ́run ọba máa ṣe ìdáríjì ma duna dhalika liman yasha fẹ́ ẹni tó bá dẹ́ṣẹ̀ tí kì í bá ti ṣẹbọ ẹ̀ṣẹ̀ míì tí kì í bá ti ṣẹbọ ẹ̀ṣẹ̀ zina ẹ̀ṣẹ̀ olè jíjà ẹ̀ṣẹ̀ ìpààyàn ọlọ́run ní tó bá wò wọn ọlọ́run òun adáríjì ṣùgbọ́n ẹ bọ́ síṣe wọn ọlọ́run bò ní dáríjì eléyìí mọ̀ túmọ̀ sí wípé ẹ bọ́ síṣe ní máa ba ìsìláàmù jẹ́ ṣìnà ṣíṣe kì í ba ìsìláàmù jẹ́ ó lè gbígbà kì í bàjẹ́ ẹ̀ṣẹ̀ ni wọ́n ẹ̀ṣẹ̀ ńlá ni tọ́lọ́wọ́n bò fẹ́ kakú sínú wọn ṣùgbọ́n ẹ bọ́ tó ṣe òun á máa ba ìsìláàmù jẹ́ apá wa ni wàmíìnìhù ó ní nínú rẹ̀ yẹn ní àpẹẹrẹ azabtu li ghayri Allah kéèyàn du ẹran kò du fọlọ́hún ó du fún nǹkan mi tá a bá fẹ́ du ẹran ọlọ́run nìkan là á máa du fún torí pé dúdú ẹran ìjọsìn fọlọ́wọ́n bá ní. bisimilá kódà bí yàrá bá gbàgbé láti dá orúkọ ọlọ́wọ́n bá sí i lára ó gbọ́dọ̀ mọ ọbẹ̀ lórí ọkàn rẹ̀ pé ọlọ́wọ́n bá lòun dúró fún. àmọ́ ẹni tí òun wá jẹ́ náà dùbúlẹ̀ ó wá pọ orúkọ ìyẹn bí bisimilá sí in the name of Christ ní orúkọ Jésù bismi muhammad in the name of muhammad ní orúkọ muhammad bismi fatima in the name of fatima ní orúkọ fatima bismi sheikh jabalitoro ní orúkọ sheikh jabalitoro sọlọmọnkì amadu tijani gbogbo ẹnikẹ́ni tó bá du ẹran tó bá ti pé n tó fi du lórí ọkàn kì ṣe nítorí tọlọ́hún kò dupọ́ lọ́hún ó du fún nǹkan míì yálà nínú àwọn ènìyàn nínú àwọn àlùjọ̀nù nínú àwọn màláíkà nínú àwọn èèyàn pàtàkì pàtàkì ohun tóun ti ṣe kí ni ó ti di kèfèrí ìsìláàmù rẹ ti bàjẹ́ afáwa ni kàmáyézbá kàmáyézbá orí jìnnì wọ́n ní bí àpẹẹrẹ ẹni tó ń ju ẹran fún àlùjọ̀nù àwọn ẹlòmíì kọ́ máa ka alukur'ani wọ́n á ní àwọn fi káwọn pẹ́ẹ́ràn tó máa ka súrátù Yásìn wọ́n ní àti káwọn pẹ́ náà àìjẹ́ bẹ́ẹ̀ mujẹmujẹ yóò máa mú ẹ̀jẹ̀ àwọn ìgbẹ́nikẹ́ni tó bá ń pa ẹran fún àlùjọ̀nù òun tọ̀hún ó ti dájú ìjọsìn tọlọ́hun lọ sọ́dọ̀ ọ̀kan nínú àwọn ẹ̀dá ọlọ́hun. àwọn olè ọ̀bùrì abẹ́ni tí ó ń pa ẹran ó ń dú ẹran fún sàárè ó mú ẹran síbi iṣẹ́ sí sàárè ó wá dẹnu dùbúlẹ̀ ó ń dú láti lè fi súnmọ́ ìwá ìsúnmọ́ ẹni tí wọ́n ti sínú sàárè yálà bàbá rẹ̀ ni àbíyá rẹ̀ ọkọ rẹ̀ ni àbíyàwó rẹ̀ àfa rẹ̀ ni àbọ̀mọkéwù rẹ̀ ṣéwù rẹ̀ ni àbálégbà rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ṣe léyìí owó tó ń ti ṣe kí ni ó ti ṣe ṣíríkù àgbọ̀dọ̀ dánwò àpẹẹrẹ lélẹ́yìí kìí ṣe dábòbò nìkan ìdúró nìkan gbogbo tá a bá ti ń pè ní ìjọsìn pátá ọlọ́run nìkan là á máa dájú rẹ̀ kọ bí ẹ bá wá dájú ìjọsìn kan tó dájú ẹ̀kọ́ ìkan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run ó ń tọ̀ wọ́n ó ti ṣẹbọ sọ́lọ̀ ìyẹn ni wípé ìsìláàmù rẹ̀ kọ́ ó ti bàjẹ́ anabiwa isa aleyhi salatu wa salam ó sọ fún àwọn ọmọ bani israẹla. يا بني إسرائيل أيوم إسرائيل اعبدوا الله ẹ̀sìn Allah nìkan ṣoṣo rọ̀bí wa rọ̀bẹ̀kùn ọlọ́run ọba mi ọlọ́run ọba ti yín òun náà ló dá gbogbo wa ó sì ń ṣe ìjẹ ìmú wa. innahu man yushrik billah ẹ lọ́mọ̀dájú ẹnikẹ́ni tó bá bọ́ ọlọ́run wá orogún níbi ìjọsìn rẹ̀ tó dájú ìjọsìn rẹ̀ kọ́ nǹkan mí yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run faqad harrama Allahu alayhi al-janna ọlọ́run bá ti ṣe léèwọ̀ fún wíwọ àlùjànnà wa ma'wahu an-nar òun tọ̀hún nígbà tó bá kú lórí ẹ̀ iná ni ó wọ̀ wa ma lizzalimina min ansar kò sí alárànṣe kò sí gbanigbani kò sí lániláni tí ó làwọn kúrò níbi ìjìyà ọlọ́run àwọn alábòsí òǹṣẹbọ kò sẹ́ni tí ó gbà wọn kalẹ̀ àyà yìí bẹ nínú sọ́ọ̀tì Maida Quran chapter five and seventy two ọlọ́ọ̀ni wà máa ń yẹ́ di rúmọ́ ọlọ́ ọlọ́ọ̀lẹ́nikẹ́ni tó bá fi lè pè ó yìn ó fògo fún àbótìn àbógbébùkátà rẹ̀ tọ̀lọ́ ilahan akhar ó pè tọ̀lọ́ ọlọ́run ọba míì yàtọ̀ sí Allah la burhana lahu bihi ọlọ́run ní tó ṣe yìí kò sí ọ̀nà àbáyọ fún un kò sẹ́rìí fún un níbo ló ti rẹ́rìí ẹ̀ fa innama hisabuhu inda rabbi ọlọ́run ọba ní ìṣirò rẹ̀ lórí tó ṣe tí ò da yìí lórí ẹ̀ṣẹ̀ rẹ̀ yìí ọwọ́ ọlọ́run ló wọ́n ṣe ìṣirò rẹ̀ innahu la yuflihu al ọlọ́run ní ẹ̀rí àwọn kèfèrí wọn ní jèrè olóko káàbọ̀ ni wọ́n kọ́lọ́wọ́n bá kó ṣàánú wa so eléyìí jẹ́ anáàtúndú al-awwal nǹkan àkọ́kọ́ tó máa ń ba ìsìláàmù jẹ́ wọ́n máa bèrè lọ́wọ́ yìí pé kí nìkan kí ni tó máa ń ba ìsìláàmù jẹ́ alákọ̀ọ́kọ́ àṣírikú sí ìbádàtìláyé tààlà sotiye àṣírikú sí ìbádàtìláyé tààlà mo wá fẹ́ lọ́dọ̀ yín ẹ fún mi ní àwọn àpẹẹrẹ ọ̀nà tí àwọn yẹn máa ń gbà ṣe bọ́ sọ́lọ́run yàtọ̀ sí èyí tí àfáà wá fún wa ní àpẹẹrẹ rẹ̀ náà ó yà àpẹẹrẹ ìṣẹ́bọ́sọ́lọ́run ìṣó oúnjẹ mọ́dì ó kàn so mọ́dì lásán náà yẹ ìdáàbòbò ìwá ìdáàbòbò ìjọsìn ni. àti ń wá lọ́dọ̀ ẹnìkan kan àfọ̀dọ̀ ọlọ́run ọ̀lọ́ bí ẹ bá ti wá ń wá lọ́dọ̀ ẹlòmíì tó ti yé ó sàn ti di kí ni ó ti di kèfèrí àpẹẹrẹ mi ká wá ìrànlọ́wọ́ mi bí ẹ bá ti ń ti di kí ni ó ti di so eléyìí òun ni nínú àwọn àlàyé wa níbi wa náà. kí a gbìyànjú láti ha inshallah a tó bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ next week a fẹ́ ẹni tó bá lè kà fún wa lágbára ọlọ́run ẹni bá rẹ̀ kà sí nìyí wọ́n gba ẹ̀bùn lọ́lé àwọn tí ò bá rí kà á ṣe ṣémṣémṣém á ṣe fún wọn.